dìde mo máa dìde ó di dandan mo máa dìde bọ́tà fẹ́ bọ́tà kọ̀ èmi máa dìde ẹ̀yin náà sì máa dìde nínú gbogbo ìṣubú pátápátá òkè téńté láàyè tèmi àti tẹ̀yin olùwò mi Ògo Ìgbàlà lètò tó ṣì ń tẹ̀síwájú mo sọ fún yín lẹ́ẹ̀kan pé àlejò mi ti balẹ̀ gùdẹ̀ sílé agodo lọ́jọ́ tòní àgbà ọ̀jẹ̀ ni wọ́n nínú iṣẹ́ ìránṣẹ́ mo wà nílé agodo pẹ̀lú bàbá mi super apostle na akínọlá bàbá mi super apostle na akínọlá àgbà ọ̀jẹ̀ ni wọ́n kí lóhun tá a máa sọ̀rọ̀ lé lórí lọ́jọ́ tòní a máa wo iṣẹ́ olúwa iṣẹ́ olúwa kò lè bàjẹ́ o iṣẹ́ olúwa kò lè bàjẹ́ o torí ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ọlọ́jọ́ kọjọ́ ẹ̀dá sùn lọ àìtètè jí sáyé nínú ọ̀tá àmàdùn èmi wá jí sáyé ògo ni fún bàbá iṣẹ́ olúwa dádì kò lè bàjẹ́ o iṣẹ́ olúwa kò lè bàjẹ́. èyí ni bàbá mi fẹ́ fi kí gbogbo àwọn aráalé dádì ẹ bá mi kí àwọn aráalé. kó tó di pé mo kí gbogbo aráalé ẹ jẹ́ ká gbàdúrà hmm. ayérayé nínú ayérayé. kábíyèsí ọba àwọn ọba olúwa àwọn olúwa agbé ọ̀gá ìyàn ológo àṣẹ mm. ọlọ́ba àwọn ọba àdúpẹ́ ibi tó bá wa dé àdúpẹ́ ibi tó ń bá wa lọ àdúpẹ́ ibi tó ti bá wa kọjá mm. ọlọ́run gbọ́ ọpẹ́ wa ọba tó tilẹ̀kùn oṣù tó kọjá mm. ọba tó ṣílẹ̀kùn oṣù tó lọ́jọ́ òní ọlọ́run gbọ́ ọpẹ́ wa ọlọ́run gba yín wa bàbá gbọ́ ọpẹ́ wa ǹjẹ́ gbogbo àwọn olùgbọ́ ọ̀rọ̀ náà lónìí ní orúkọ sí jésù kò ṣàyè wọn nílẹ̀ rẹ̀. àmín jésù. jésù kristi olúwa wa. àmín àmín à ah, ẹ ti ń gbọ́ báyẹn ọ̀rọ̀ ti ń jáde àṣẹ sì ti ń tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ mo sọ fún yín pé àgbà ọ̀jẹ̀ ni wọ́n nínú iṣẹ́ ìránṣẹ́ bàbá ẹ bá wa tẹ̀síwájú lọ́jọ́ tòní. mo kí gbogbo aráalé hmm. mo kí ọkùnrin mo kí obìnrin gbogbo ojú tó ń wò mí ìbànújẹ́ kò ní kẹ́yìn ayọ̀ yín lónìí fẹ́ sọ̀rọ̀ lórí iṣẹ́ olúwa mm. ǹjẹ́ ìwọ fún ara ẹ ǹjẹ́ ìwọ rò pé òun ṣiṣẹ́ olúwa mm. ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣiṣẹ́ ara tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ọlọ́run máa rán níṣẹ́ tó máa ṣe iṣẹ́ ara tiẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ni ọlọ́run máa rán níṣẹ́ tó yẹ mm. pé ọlọ́run ló rán níṣẹ́ iṣẹ́ ara tiẹ̀ ló máa máa ṣe. iṣẹ́ ara tiẹ̀ ló máa máa jẹ́. mo fẹ́ sọ fún wa lónìí arákùnrin kan bẹ nínú bíbélì mo fẹ́ kí a ní ara ẹ̀ tó lu ọba rán ẹ níṣẹ́ hmm. ibi tó lu ọba ní kó lọ ibẹ̀ ní kó lọ. Hmm. kéèyàn má máa ṣàtúwí asán pé bóyá tí bá débì kan kí n yà ń. má hmm. yà sí àwo ohun tó lu ọba ní kó ṣe kó ṣe. arákùnrin kan bẹ nínú bíbélì à ń pè ní Jónà. Jónà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n mọ arákùnrin gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run olúwa sọ fún pé kó lọ sí ìlú nínéfè ìlú nínéfè yìí ìlú búburú ni hmm. wọn ò ṣetán láti yí padà sí ọlọ́run ṣùgbọ́n olúwa sọ fún jóná yìí pé lọ sí ìlú nínéfè jóná wá wò pé à ìlú tó burú yẹn hmm. ẹ̀rù bà á ẹ̀rù hmm gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tá a bá rán oníṣẹ́ ẹ̀rù á ṣe kí ni o ẹ̀rù á máa bà á. sam wa dèní dẹ̀kẹ̀ ló sọ pé má bẹ̀rù ṣùgbọ́n kó bẹ̀rù olúwa. Hmm. olúwa yóò wà pẹ̀lú wa. àmín. arákùnrin Jónà yìí ó wá wò pé ah hmm. máa dọ́gbọ́n sọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ọlọ́run mi lónìí tí wọ́n dọ́gbọ́n sí ọ̀rọ̀ wọn. Hmm. tí wọ́n ṣe kí ni. tí wọ́n dọ́gbọ́n sí ọ̀rọ̀ ayé wọn wọ́n ran iṣẹ́ ọlọ́run lọ́wọ́ a kò lè ran iṣẹ́ ọlọ́run lọ́wọ́ ohun tí ọlọ́run bá ní kó o ṣe hmm. lọ ṣe má ṣe kí ni o má ran iṣẹ́ ọlọ́run lọ́wọ́ hmm. ẹ bá mi bẹ̀rẹ̀ káwo ìgbé ayé arákùnrin tó ń pè ní Jónà yìí. Hmm. Jónà. ẹ orí kìíní. láti ẹsẹ̀. ẹ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní láti ẹsẹ̀ kìíní ǹjẹ́ ọ̀rọ̀ olúwa tọ jọ́nà ọmọ amitai wá wípé dìde lọ sí nínéfè ìlú ńlá nì kí o sì kígbe sí i nítorí ìwà búburú wọn gòkè wá iwájú mi àmín. ó sọ fún wa pé ó nítorí pé ìwà búburú àwọn ìlú nínéfè yìí ó gòkè tọ̀ ọlọ́run wa hmm. ọlọ́run tá a bá wo bíbélì dáadáa ó ní inú mi bàjẹ́ nítorí pé mo dá ènìyàn ní àwòrán ara mi. Hmm. ó wá sọ fún Jónà wípé lọ sílùú yẹn hmm. kó lọ kó lọ sọ̀rọ̀ fún kó lọ bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ kí ni Jónà ṣe ẹsẹ̀ kẹta. ẹsẹ̀ kẹta hmm. ṣùgbọ́n Jónà dìde láti sá lọ sí Táṣíṣì kúrò níwájú Olúwa ó sá lọ sí Táṣíṣì láti ṣe kí ni o láti sá lọ níwájú Olúwa mo fẹ́ ká mọ̀ pé ẹgbẹ̀rún sàámú wa kò lè sàámú ọlọ́run lọ́wọ́. Hmm. Táṣíṣì láti sá lọ láti sá lọ níwájú Olúwa ó sì sọ̀kalẹ̀ lọ sí Jópa hmm. ó sì rí ọkọ̀ kan tí ń lọ sí Táṣíṣì bẹ́ẹ̀ ni ó sanwó ọkọ̀ ó sì sọ̀kalẹ̀ sínú rẹ̀ láti bá wọn lọ sí táṣíṣì kúrò níwájú olúwa. arákùnrin àti arábìnrin ó fẹ́ dọ́gbọ́n sí ọ̀rọ̀ ayé rẹ̀ ọ̀rọ̀ ara ẹ̀. ó fẹ́ ṣe kí ni o ó fẹ́ dọ́gbọ́n sí ọ̀rọ̀ ayé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tí a pè ní òjijì ọlọ́run wọ́n ń ṣe kí ni wọ́n ń dọ́gbọ́n sí ọ̀rọ̀ ayé wọn. bàbá wa ẹ má bínú ká tó tẹ̀síwájú nítòótọ́ a gbọ́ nínú ìtàn yìí pé bóyá Jónà òun bóyá ó ti níyàwó òun bóyá ó ti bímọ òun ṣùgbọ́n ká fi sápẹrẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara hmm ní sáà àti àkókò tá a wà yìí bóyá ọ̀dọ́mọkùnrin kan tó ṣẹ̀ṣẹ̀ gbaṣẹ́ ìránṣẹ́ mm. tó dẹ̀ tún ṣẹ̀ṣẹ̀ níyàwó bóyá ìyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ lóyún sínú àbóyẹ̀ṣẹ̀ lọ́mọ kékeré kan tó tiẹ̀ ṣe mọ́ mú lọ́wọ́ kó wá gbọ́rùkọ báyìí bóyá bí ìlú àwọn Boko Haram tó ń jà lọ́wọ́lọ́wọ́ ah. báyìí náà wá ní pé kó lọ kó lọ máa ṣiṣẹ́ ìránṣẹ́ ah, ṣé ó máa lé díẹ̀. àdúrà wa gbà àmín ọlọ́run tí ọlọ́run bá rán yàn níṣẹ́ ọlọ́run orúkọ ọlọ́run ọ̀ràn ọmọ fàyà tí pé ó yẹ̀ṣẹ̀ ó yẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ìyẹn ìyẹn òkan ọlọ́run hmm. ọlọ́run sọ pé lọ síbi báyìí ọlọ́run náà ló fún ní àwọn ọmọ yẹn ló fún ní ìyàwó fún ara ọlọ́run ló ló máa ṣe kí ni ló máa dáàbò bò wọ́n Jónà ó fẹ́ dọ́gbọ́n sí ọ̀rọ̀ ìgbé ayé ìgbé ayé bẹ́ẹ̀ ni orí kẹrin ṣùgbọ́n ẹsẹ̀ kẹrin ṣùgbọ́n. Hmm olúwa rán ẹ̀fúùfù ńlá jáde sí ojú òkun. kí là ń pè ní ẹ̀fúùfù? Hmm. ẹ̀fúùfù ni atẹ́gùn tí tó ń jà lójú òkun hmm. tó ń da pọ̀ síbí tó ń hmm. dà sọ́hùn. tó ń darí iboribo ìjì líle sì wá nínú ìjì líle sì wà eh. nínú òkun eh. tó bẹ́ẹ̀ tí eh. ọkọ̀ náà débi ẹni pé yóò fọ́ ọkọ̀ náà dàbí ẹni pé yóò fọ́ ó sì jìyẹn ti le gan-an. ta ló fẹ́ kó bá wọn hmm. bí kò ṣe Jónà tó kọṣẹ́ Olúwa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló bá ẹlòmíràn ló bá èèyàn wọkọ̀ pọ̀ hmm. tí ó dẹ̀ kó bá àwọn ènìyàn. nínú ìyẹn nínú ìrìn àjò ayé. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló ń bá ọ̀rẹ́ rìn nígbà tó bẹ̀ sí bá ọ̀rẹ́ yẹn rìn ìgbé ayé ẹ bẹ́ẹ̀ ṣe ṣe kí ni ó dàrú. ìjì bẹ̀rẹ̀ sí ní wọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ìjì bẹ̀rẹ̀ sí wọ inú ìgbé ayé rẹ̀ bẹ́ẹ̀ náà ni arákùnrin jóná yìí hmm. bó ṣe gbádàsẹ̀ wọ inú ọkọ̀ hmm. ìjì wàhálà bá dé ta ló ń bá rìn. ta ni ìwọ ń bá rìn tí ìgbé ayé rẹ tó fi polúkúrú mu ṣo. Hmm kábíyèsí. mo gbàdúrà lónìí. lórúkọ jésù. ẹni tó máa kó bá ọ. lórúkọ jésù. o ò ní bá a rìn. àmì jésù. ó tẹ̀síwájú. Hmm. ó ní nígbà náà ni àwọn atukọ̀ bẹ̀rù. àwọn atukọ̀. àwọn atukọ̀. wọ́n bẹ̀rù. bẹ́ẹ̀ ni àwọn atukọ̀ bẹ̀rù. wọ́n sì kígbe. olúkúlùkù sì kígbe sí ọlọ́run rẹ̀. wọ́n kó ẹrù tí ó wà nínú ọkọ̀ dà sínú òkun láti mú un fẹ́rẹ̀ ṣùgbọ́n Jónà sọ̀kalẹ̀ lọ sí ẹ̀gbẹ́ ọkọ̀ ó sì dùbúlẹ̀ ó sùn wọra ó sùn wọra hmm. ah. dájú ní sùúrù hmm. ṣe rí. <laughs>